a ní ìjẹ́ ká máa ta kútùbà àyà àti ìṣòwò àbálẹ̀ eré burúkú ní ọlọ́gbọ́dẹ̀ àbáwọn ṣe bábà wa ká o nínú kútùbà àyà àti ìṣòwò nínú àwọn kìnnì kan bẹ nítorí báyìí alfawzul adéyìn wọ́n kó àwọn selected ṣùwà eh, kan síbẹ̀ fi pé ó wà ìdáwọ́kà lóńgbẹ̀ ìyàfin bẹ́ẹ̀ mọ́nìkùn bẹ́ẹ̀ gbogbo àwọn súrà ṣẹ́rí wọ́n tẹ̀wà lálẹ̀ ìbáyìí tẹ́wọ́ tí wọ́n kútúbà kútúbà ọ̀rọ̀ ní jẹ́bẹ̀ ọ̀rọ̀ dánkèrè wáàtí mẹ́pẹ̀lẹ̀ kí ni kútúbà àmọ́rú ọ̀nà wo lọ́gbà ti ṣe wáàtí nìkan fi ń jẹ́ kútúbà nígbà tí ń pe kútúbà ní kútúbà ní pé táà bá ń ṣe kútúbà a máa sọ̀rọ̀ bí ìgbà tí kọ̀mándà ń ti kọ̀mándà àwọn ọmọ ogun ìtumọ̀ kútúbà nù anábà muhammad sallallahu alaihi wasallam ṣe kúrò yàrá ohun ló lókè alójú ànábi ló change ta ẹnna wo mú fi ó change nígbà tí kọmáǹdì àwọn ọmọ ogun bí ìkúntà ṣe ń pe kútùbà ní kútùbà ní kójúbà lọ kódà ọ̀rọ̀ tó bá tún wá ní another dimension àbúwọ̀ bá mi kútùbà ó tún lè di kútùbà sọ́rí yóò mọ̀ ẹ́ di kútùbà nígbọ́dọ̀ bá pobìnrin gbogbo ìsánimá ẹgbẹ́sẹ̀ yàwó mo fẹ́ fẹ́ ọ ah ok èmi náà gbọ́ mo lé kéwì mo gbà kí ni yóò máa jẹ́ so ọ̀rọ̀ tó bá jọ mọ́rọ̀ afẹ́fẹ́ rẹ̀ ní tọkùnrin sọ fún yàwó kí láti kújíbà ọ̀rọ̀ tó báyìí bá ń ṣe wá àti ọ̀rọ̀ náà fáwọn èèyàn pẹ̀lú ọ̀nà tán ni kó fi wá torí kútùbà lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rọ̀ ọbẹ̀ ọ̀rọ̀ ṣókí ṣókí ṣókí ṣókí ni olọ̀rọ̀ mú kútùbà kìí ṣọ̀rọ̀ tá máa ń tẹ́ pẹpẹrẹ alálẹ̀ lẹ̀ ọ̀rọ̀ ṣókí ṣókí point point point point point so òun náà ṣe ń pè ní kútùbà ayébẹ̀kọ́ kútùbà tó ní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 àwa ò fẹ́ alátùmọ̀ bá ẹ̀dàkùn kótù kò bá wọ́n wá sọ di pé kótù bá táwọn oníkiri wọn ní kótù bá kótù ṣe ayé ẹ̀kọ́ kótù kò bá làwọn ń fẹ́ kí ló jẹ́ kótù kò bá kótù bá kàláàmù kàláàmù ọ̀rọ̀ wọ́n wá pa láró fún wa bíi pé ìwọ́ ń padà ń jọ nǹkan míì ní kíni lójú wa sùlẹ́yìnkẹ́ abádámà ẹ̀sùn olórúkọ ọ̀tọ̀ ní kútùbà ìgbé orúkọ majáde ayúẹ̀kọ́ ni ọ̀tọ̀ sí ní kútùbà alùbáríkà ayúẹ̀kọ́ ó kè iṣẹ́ dákùn kútùbà ìgbórúkọ majáde kútùbà alùbáríkà ibà nẹ́bì sọmọ ló kọ kútùbà tá nẹ́bì kàǹjọ náà ẹ̀bá mú wa ẹ̀kọ́ lọ mà pé kò sábà náà tẹ̀lé ìtàlẹ́jù lọ èyí tẹ̀ ń gbé wàfíkọ̀ wàfíkọ̀ ni wàfíkọ̀ náà ó nítumọ̀ o ṣé wọ́n túbọ̀ wàfíkọ̀ wàfíkọ̀ kan dàbí ìgbà tá a fẹ́ mú sàtífíkẹ́ẹ̀tì lọ́lẹ̀ náà pé ọmọ yìí bàbá rẹ̀ rí bàbá rí wà ó dàbí certificate ó ní wàfíkọ̀ tó ń yí o tẹ́rí náà kọ síwájú rẹ̀ yẹn wọ́n kọ́kọ̀ yíò gẹ́gẹ́ bá aláàdínlọ́dì tó ọmọ ń bẹ̀rẹ̀ pẹ̀lú kíni yóò ṣe wọ́n ọ̀rá dúpẹ́ fọ́lọ̀ wọ́n ọ̀rá ṣe gbá orúkọ ìyá orúkọ bàbá orúkọ ọmọ orúkọ ọgbá orúkọ àwo àwọn tó wá o kẹsì dé sàtífíkẹ́tì lé èèyàn lọ́wọ́ kò jù bá ń lọ ọjọ́ pé wà sí kọ̀ jù bá ń lọ tọwà sí kan ní ìfìdí ló ti ara ó ti kú òní bẹ́ẹ̀ sàtífíkẹ́tì ti di pé sọ́wọ́ lórúkọ báyìí àwọn afáwọn wọ́n wá bẹ̀rẹ̀ sí àwọn bọ̀rọ̀gbá fún wà ní wọ́n bá tí wọ́n kà lọ ọ́sọ̀ débi tẹ̀mẹ́ná ha orúkọ wọ́n débi orúkọ wọ́n ha àgbà orúkọ wọ́n ha ah, àwàdàkọ́ bẹ́ẹ̀ sí ìmọ̀ ṣe ń gbà kọ́ báyìí ní sáwàdà ọmọ náà wọ́n yí máa ń ṣe ń gbà kọ́ báyìí ọmọ tí bí mo kọ́ra nípa àwọn ọ̀sán ti take it serious níjọ́ tẹ́ wá sọ pé sàmìnà ha orúkọ rẹ̀ ha torúkọ tí ń hájú ẹni sọ lókọ̀ yóò padà kọjá wà ní náà o orúkọ rẹ̀ ó padà wá há sí wáyẹ́ ọ̀fíìsì tó ti há láti ọjọ́ ọ̀pọ̀ àwàdà alábánilẹ̀ àwọn ẹ̀nìkan wá ní ẹ̀wẹ̀ ẹja sọ́ra o orúkọ o dìgbọ́ tó bá lọ sí náà orúkọ rẹ̀ máa àwàdà ni ẹ̀ ìjẹ́ mú àwọn àlùfáà tí ò lọ dáadáa nílẹ̀ Yorùbá ló jẹ́ kan sọ gbogbo kìíní ìdí ìjọsọ ni kò ilé ìgbò mọ̀ pé ìpìlẹ̀ wà sí kàtàwọn wí ni wà sí kọ̀ lọ́wọ́ tó ń pè ní wà sí kọ̀ ní dictionary ó dà ní wọ́n láwọn dictionary kan lórí kìíní mi yá àbí yẹn kí wọ́n dàbà lè mọ ìtàwọn ìwọ́n náà ní bá tẹ́kọ̀ ní fóònù rẹ̀ o kàn tẹ́ wà sí wá sa ìyá kọ̀ kọ̀wó kọ̀wó lọ́rí ọ̀rí ègbó lè wà lẹ́sùn ní document document paper instrument record script bill deed proxy ẹ̀dàkùn ó gbẹ́jọ́ ra wọn àbí òmọ́jọ́ ra wọn tójúmọ̀ wà sí kọ́nù wà sí wọ́kàn ní pé òkè àbí ọmọ yìí o pé bí i dọ́kúmẹ́ntì ẹ̀hẹ́ bí i pé báwọn dọ́kúmẹ́ntì pa bàbá rẹ̀ rí ìkíní gan ìyá rẹ̀ rí ẹ̀rí gbogbo àbúwà mẹ́ orúkọ yìí wà mẹ́ àdúgbò bí tọ́jú bí ìtọ́jú gbé wà sí kọ̀ǹkalẹ̀ nù ẹ̀kọ́ dábìlì pẹ̀kọ́ burú báwọn abábìsí òun náà fi ń ṣe kútùbà rẹ̀ tókè rẹ̀ òun jẹ kútùbà gbórúkọ ọmọ jáde títà lẹ́rẹ̀ ẹjẹ kútùbà kí ni kútùbà àlùbáríkà ẹjá kan ẹjá tún ogun kí ní ìṣe ẹ mọ́jà máa fi jẹ ṣe dèndèrè bí àwọn ẹ̀mí gbà kí náà kí náà yọ ń jẹ àwọn ẹ̀mí aláìsí bí ṣe ń kí ni máa ń jẹ àwọn ẹ̀mí ṣe dèndèrè bẹ̀rẹ̀ ẹ́ káwọn ti gẹ̀gẹ̀ bí àwọn ẹ̀mí lójúmọ́ ẹ má fi gẹ̀gẹ̀ rú àwọn ẹ̀mí lójú wà sí kàyé ṣe tó ẹkẹ́ ní lójú wàsíkà ìṣe pé pé tẹ̀ bá ti wá ka ìgbọ̀rọ̀ orúkọ ọmọ ìgbọ̀rọ̀ jáde wàsíkà ẹ̀ ní ìjẹ́ àtọ̀ bàbá ọlọ́mọ lè lọ sọ́jà kó lọ́ra wàsíkà fún rẹ̀ yóò sì mọ fíìsì gbogbo kí nìdìbò rẹ̀ ó lé bá wàá fáwọn nípa àrígbé ní dẹ̀yìn lẹ́yìn at the end of the day wọ́n yé bá yín fíìsì sí ìgbẹ́ mọ́ ẹni bọ̀ sábà bí tó àpẹẹrẹ dọkúmẹ́ntì tó ké sàtífíkẹ́tì ọmọ yìí o bẹ́ẹ̀ sàtífíkẹ́tì rẹ̀ rí o ìjọta bí rí o ìdàdà bí rí kódà nínú àkíkọ̀ àyè bí tí ìmọ̀ọ́mù tó sọ ọmọ lórúkọ tí ó sáyẹ̀sì ń bẹ́ẹ̀ So just ordinary birth certificate, document, ẹ̀kọ̀lẹ́ eh, ní just ẹ̀kọ̀kọ̀ eh, ọmọ ìyá rẹ̀ ní information fẹ́ pa rẹ̀ lọ́jọ́ iwájú kálímọ́rí ìkan padà sí onílé-ìwà. Wà sí kan mo ti wà níbi tí ó aṣọmọ lórúkọ, wà sí kan bẹ́ẹ̀ nítorí nìka ìná. So wà sí kan wà sí kan ìdílé ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀ẹ́dẹ̀ máa ká mọ̀ tẹ́kù gbà ní ìlú tó bá ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ àtúnyọjú. Àmọ́ àjẹ́ àmọ̀ yìí ètò ìta gbogbo ẹ̀ nínú amẹ́yìn mùsùlùmí náà àní ẹgbẹ́ ọ̀sẹ̀ tó bá wà fà á kálífọ́mọ̀ ṣòwò nílé kálífọ́mọ̀ ìdàrúwà ọ̀gbọ̀n